سورة الملك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق السبع السماوات اتباقا ما ترى في الخلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البشر خاسئا وهو خسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم azabu jahannam wa bi'sal masir a'udhu billahi asadi ọlọ́run sẹ́mi ọ̀lẹ̀ alim ọba olùgbọ́rọ̀ ọba onímọ̀ nínú aṣ-ṣaitani rajim kó lọ́dọ̀ àṣetánì ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni ìparun ẹni ìṣẹ́bílẹ̀ ẹni ìjìlókò bisimilahi rahman rahim àwa bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba ọba àjọkí ayé ọba àṣàkí ọ̀run tabaraka ìbùkún ni fún ọlọ́run ẹlẹ́dì ọba tó ṣe wípé ìyá díyelé mọ́líkò ọwọ́ rẹ̀ ló bà ọwọ́ ọlọ́run ọba tá a wí yìí ló wà àlẹ́mọ́líkò ìjọba ayé ìjọba sánmà ìjọba àlìkìyàmọ̀ ọwọ́ ọlọ́run ọba tá yìí ló wà wàhùwà ala kulli shay'in qadir òun ní ọba tó já wípé ala kulli shay'in qadir ó ní ìkápá àti agbára lórí gbogbo nǹkan wa huwa àti pé ọlọ́run ọba lẹni náà ala kulli ala kulli shay'in qadir ọba tó ní ìkápá àti agbára lórí ohunkóhun ẹlẹ́tì ọba tó ṣe wípé khalaqal mauta tó ṣẹ̀dá mímọ́ kú wal àti mímọ́ wà lólóòyẹ̀ líyabluwakum láti fi dán yín wò ayyukum ìpètàní nínú yín ahsanu amalan tí ó dáa jùlọ níṣẹ́ rẹ̀ ní ṣíṣe wa huwal azizu ọlọ́run ọba lọ́ba tó ga borí ohunkóhun alagọfúrò ọba aláforíjì ẹlẹ́tì ọba tó ṣe wípé kọ́lákọ̀ ó dá sábẹ̀rẹ̀ sàmáwáàtì sẹ́mà ní ìpele méje tìbá àpẹnu ó wá ṣe ní ìpele lórí ìpele máa dárọ ẹwà lè rí o fẹ kọlẹkẹ òrùrọ hamani nínú ẹ̀dá tí Ọlọ́run ọba àjọkẹ́ ayé yìí dá mintafa woti èyí tó ní ìpakasọ tó ní kùdìẹ̀kùdìẹ̀ kan farijẹ́rẹ̀lẹ̀ bá sọ̀rọ̀ darí ojú ríran rẹ̀ lọ sí sámà. Si àbí sórí gbogbo tí ọlọ́run ọba dá altarọ ǹjẹ́ orí ń bẹ̀ mínfòtórí ibi tí sánmà yìí tó ti lu òfòtòrò altarọ mínfòtórí ǹjẹ́ orí ibi tí sánmà yìí tó ti sán tó ti là pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ fẹmárìdì ẹlẹbà sọ̀rọ̀ kàwọrọ táyìnì lẹ́yìn ìgbà náà rìdì ẹlẹbà sọ̀rọ̀ wá darí ojú ríran rẹ̀ lọ sí sánmà kàwọrọ táyìnì lẹ́lẹ́ẹ̀kejì kàrọ̀tẹ́yìnì lẹ́ẹ̀kejì àti lẹ́ẹ̀kẹta. yankọ́lébọ̀ eléyìí kalọ́bà sọ̀rọ̀ tọ́ba ti wo sánmà yìí káàkiri yankọ́lébọ̀ eléyìí kalọ́bà sọ̀rọ̀ ìríran rẹ yóò padà wá sọ́dọ̀ rẹ kọ́ọ̀síàn ní ìtì rẹ̀wẹ̀sì ti bá wàhùwà hasírun ojú rẹ ó sì ti káàárẹ̀ yóò ti di aláàárẹ̀ ló ti káàárẹ̀ látara wàhálà tó ti fi ṣe wọlọpẹni lọni dájú ṣaka láìsàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ zayyana samaha duniya zayyana awalaṣe lọ́ṣọ̀ọ́ samaha duniya samataye ń bí bí màsọ bí àhà pẹ̀lú àwọn àtùpà tí í ṣe àwọn ìràwọ̀ wọjàálì náà àwa ṣe àwọn ìràwọ̀ yìí ní rùjúmọ́ni òkúta iná tá a máa jù lè ṣẹ̀yà díìnì lu àwọn eléṣù àlìjẹ̀nú a máa jù ú lu àwọn eléṣù àlìjẹ̀nú tí wọ́n lọ ń jí ọ̀rọ̀ gbọ́ nínú sánmà wẹ̀rẹ̀ tẹ́dí náà lẹ́hùn yàtọ̀ sí ìyà àtàyè yìí wẹ̀rẹ̀ tẹ́dí náà lẹ́hùn àti wá pèsè kalẹ̀ fáwọn àlìjẹ̀nú wọ̀nyí àwọn eléṣù àlìjẹ̀nú wọ̀nyí lọ́wọ́ àlìkìyà ọmọ azaba sàírì ìyà iná ilé jòfòfò àjọnìràn iná ọlọ́run wálé lẹ́tí iná káfàrú àti pé ó ti ń bẹ ńlẹ̀ fáwọn olùkọ́tọ̀ ọlọ́run àwọn tó ń ṣe àìgbàgbọ́ sí òfin àti àṣẹ ọlọ́run wálé lẹ́tí iná káfàrú àti pé ó ń bẹ ńlẹ̀ fáwọn náà àwọn àwo lẹ́tí iná káfàrú bẹ̀rọ̀ bèyí àwọn tí wọ́n ṣe àìgbàgbọ́ sí olúwa ọba wọn azabu jahannama ìyà náà jahannama ń bẹ fáwọn náà wàbí ìsàlẹ̀mọ̀síro eléyìí tó burú ní ìpadàbọ̀ sí. al-ma'ani al-ijmal ìtumọ̀ ọ̀rọ̀ ní ṣókí al-ma'ani al-ijmal ìtumọ̀ ọ̀rọ̀ ní kúkúrú. ta'asama rabbana olúwa wa tóbi. ta'azama rabbana olúwa wa ga ta'azama rabbana olúwa wa tóbi an sifatil makhluqina ju ìròyìn tàwọn ẹ̀dá rẹ̀ lọ olúwa wa tóbi kọjá bí àwa ẹ̀dá rẹ̀ ṣe ń ròyìn rẹ̀ lọ. la ya'jizuhu la ya'jizuhu shay'un kò sí nǹkan kan tó lè dá ọlọ́wọ́n ọba tá a wí lágara mínàlẹ̀ àṣìyá àhì inú èyíkéyìí ẹ̀dá tí ọlọ́wọ́n ọba tá a wí dá láyé àjùzẹ̀hù ṣéyìhùn kò sí nǹkan kan tó lè dá ọlọ́wọ́n ọba lágara mínàlẹ̀ àṣìyá àhì èyíkéyìí ẹ̀dá tí ọlọ́wọ́n ọba tá a yatasarrafu fi mulkihi yatasarrafu ọlọ́run bá tá a wí òun lọ́ba tí ó ń darí ohunkóhun fi mulkihi nínú ìjọba rẹ̀ kaifa yuridu gẹ́gẹ́ bó ṣe fẹ́ kaifa yuridu gẹ́gẹ́ bó ṣe gbà á lérò mí ni ìní àmì inú ẹ̀ ní ìkẹ́ a máa darí ìkẹ́ sọ́dọ̀ ẹni tó bá wù ú gẹ́gẹ́ bó ṣe fẹ́ àti bó ṣe gbà á lóró wà ìdànkọ́ọ̀mì a sì máa darí ìyà sọ́dọ̀ ẹni tó wù ú gẹ́gẹ́ bó ṣe fẹ́ àti bó ṣe gbà á lérò wọ̀rọ̀ fìrì a máa gbé ẹni tó wù ú ga bó bá ṣe fẹ́ bó bá ṣe gbà á lérò ọwọ́ di rẹ̀ a sì máa fa ẹni tó wù ú wálẹ̀ a máa jẹ́ ẹni tó wù ú a máa já a kulẹ̀ bó bá ṣe wù ú bó bá ṣe gbà á lérò ọ̀rẹ́dọ́ ọ̀hìn a sì máa fún ẹni tó wù ú ní tó bá wù ú nínú àwọn nǹkan àní rẹ̀ wọ̀mọ́nìrì a sì máa gbà á kúrò lọ́wọ́ ẹni tó bá wù ú nínú tó ti fi fún wọn tẹ́lẹ̀ tí wọ́n ní ní nǹkan àní Allahu Akbar òun lọba tí máa ń gba nǹkan kúrò lọ́wọ́ ẹni nígbà tó bá wù ú. ọ̀múnìrí òun lọba tí sì máa kọ díyàn tí kìí jẹ́ tí téèyàn ń fẹ́ kó tẹ̀yàn lọ́wọ́. ọ̀wọ́ lẹ́dí ọlọ́run ọba lọba tó ṣe wípé ja'ala dunya wa tó ṣe ilé ayé yìí dáàrọ̀ khayáàtìn ààyè kan tá a ti máa ṣẹ̀mí ibi tí wọ́n ti gbé tí wọ́n gbé wa sí tá a ti máa ṣẹ̀mí láti ìgbà kan di ìgbà kan ọ̀fà náà hìn ó ṣe lé ayé yìí náà láàyè tá a padà kú sí ibi tá a parí ìṣẹ̀mí ayé wa sí waj'ala al-akhirata ó wá ṣe òun àlèkìyà wọn dàrọ̀ jazahi ní ibùgbé àgbégbẹ̀yìn ibi tá a ti lọ gba ẹ̀san iṣẹ́ tá a gbélé ayé ṣe wọ̀gbà kọ́ọ̀hìn tá a bá ti wá dé ọ̀hún àlèkìyà ọmọ ibẹ̀ là á máa wà títí ní gbére ní kánrin ní kése ní ìgbésí ayé àìnípẹ̀kun. ọlọ́run ní kí ni ta wá mú wa ṣe láyé gan-an lèyẹ̀mìtì hànẹ́kùn kábíyèsí ọlọ́run láti wá dán wa wò ni láti wá dán yín wò ẹ̀yin ẹ̀dá ènìyàn àtẹ̀yin àlìjẹ̀nú àyùkún pípẹ́talẹ̀ náà nínú yín yahsanu fi àìmẹ́ẹ̀lì tí ó ṣe dáadáa jùlọ nínú iṣẹ́ rẹ̀ tí ń ṣe lórí ilẹ̀ yífúsínú fi àìmẹ́ẹ̀lì ẹni tá a mú kó ṣe dáadáa jùlọ láàrin yín lórí iṣẹ́ rẹ̀ tó gbélé ayé ṣe. Wọ̀yẹ́ síra talẹ̀ náà tí ó yára tí ó tara ṣàṣà ìlàtọ̀ ẹ̀tẹ̀ ọ̀rọ̀ bíi láti máa yára tẹ̀lé òfin àti àṣẹ olúwa ọlọ́run ọba rẹ̀ alagọ̀fúrò ọba aláforíjì liman taaba fún ẹnikẹ́ni tó bá túbá tó ronúpìwàdà kúrò nídìí ẹ̀ṣẹ̀ tí ó padà sídìí ẹ̀ṣẹ̀ mọ́ wọ̀rọ̀ jẹ́ ó wá ṣẹ́rí síbi mímọ́ tẹ̀lófin àti àṣẹ ọlọ́run ọba wàhùwà lẹ́tí ọlọ́run ọba lọ́ba náà kálákọ̀ tó dá sábẹ̀rẹ̀ sàmà wáàtí sàmà méjèèjì bẹ̀rẹ̀ dọ́hà fọ́pọ̀ bẹ̀rẹ̀ dìí ó wá gbé wọn sókè ara wọn. ó wá ṣe é ní ìpele méje máa tẹ́rọ ẹ̀wá lè rí o fi khalqi rahman nínú ẹ̀dá tí ọlọ́wọ́n bá àjọ kí ayé yìí dá mintana kíndín ẹ̀rí kankan nú ẹ̀ tó ní kùdìẹ̀kùdìẹ̀ kan wala tabayunin kò sì sí kankan bẹ̀ tó já sí àìbójúmu kò sí tí ò bójúmu ń bi dídá inú ẹ̀rọ ẹ̀dá tó lọ́wọ́ ọba dà kò sí tí ò bójúmu ń bẹ̀ wala i'wijajin ẹ̀ sì lè rí ìtò wọ́n bẹ̀ wala takhallufin ẹ̀ sì lè rí ìtò yapa síra wọn bẹ̀ wípé bí ọlọ́run bàbá ṣe fẹ́ ọ wá yapa sí tọ́lọ́run ọba fẹ́ kò sí tọ́jọ́ ọlọ́run bàbá ṣe fẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe rí Baal lọ́ni rárá ẹ̀ lè rí ìyà gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá Mr. Wijat gbogbo ẹ̀ ló dúró déédéé Mr. ayimadu gbogbo ẹ̀ ló dúró dọ́gba tààlẹ́tún eléyìí ló ń tọ́ka àìlà kúdúrọ́tì sí ìkápá àti agbára khaliqiha ọba tó ṣẹ̀dá nǹkan náà. fardad tọrifaka darí ojú ríran rẹ lọ kó wo sánmà. ata yatidakhu laka zalika tí ọ̀rọ̀ tá à ń tọ́ka sí tí ó fi hàn sí ẹ e. pẹ̀lú màá yẹnat ní ti àmàdájú wípé bá a ṣe sọ yìí bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ náà rí fàrùjì ẹlẹ́bà sọ̀rọ̀ tí wọ́n darí ojú ríran rẹ̀ lọ sí sánmà thaniya lẹ́lẹ́ẹ̀kejì sí wathalithan àti lẹ́lẹ́ẹ̀kẹta kò wòye káàkiri hata títí yẹkẹl oyè tìyàbù tó fi já sí pé ojú rẹ̀ tó ti wò ó lọ tó wò ó bọ̀ yakal ojú yi yìí elu ẹ̀lò yóò máa wá ṣú ti ń wò ó fúngbà pípẹ́ tó ń wo ibi tí ti láàyè ojú rẹ̀ ó padà ṣú yìí ti àìbò ìrẹ̀wẹ̀sì ti bá ojú kan òye ti basoruka basọ̀rùkà àárẹ̀ ó ti bá ojú ríran yìí bó ṣe wá wò lọ tó wò bẹ̀ ìjọ tí ẹ̀ wá rí bẹ̀ fi sàmà yìí nínú sàmà yìí o ṣòkú kọ́nù ibi tí sàmà yìí ti sán tó ti là pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwòtàfà wútẹ́n àbómi tó ti láàyè kan àwòtàfà wútẹ́n àbó orí ibì kan tí sàmà yìí tó ti ní kùdìẹ̀kùdìẹ̀ kan. sórí ibi tí sánmà yìí ti ní ààyè lahakubar wọ́n ní fúnmà lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti ṣàlàyé fún wa nípa dídá sánmà bayyana subhanahu ọlọ́run ọba tó ṣe pé mímọ́ ń tiẹ̀ ó ṣe àlàyé fún wa wa ta'ala ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọba tó ga borí ohunkóhun. bẹ́ẹ̀ dá kọ́lẹ́kì samawati lẹ́yìn dídá tá a dá sánmà méjèèje ní ìpele méje wa khaluha minal aibi ọlọ́run ò kó sí níbi sánmà yìí nínú dídá tá a dá sánmà yìí minal aibi àléébù kankan kò sí àléébù kankan níbi dídá tó lọ́wọ́ bá dá sánmà kò sáàyè kankan bẹ̀ kò sí kùdìẹ̀kùdìẹ̀ kankan bẹ̀ kò sí wàlàkọ́lálò wàlàkọ́lálì kò sì sí kankan bẹ̀ àṣìṣe kankan nínú dídá tó lọ́wọ́ bá dá sánmà àárí àṣìṣe kankan bẹ̀ ibi tó lọ́wọ́ bá ti ṣe é ṣe rèé annahu dájúdájú ọlọ́run ọba tá a wí azza wa jalla zayyanaha òun lọ́ba tó ṣe ẹ̀ṣọ́ sí sánmà ó ṣe sánmà lọ́ṣọ̀ọ́ bí azihi zinat pẹ̀lú àwọn ìràwọ̀ wọ̀nyí ó fi àwọn ìràwọ̀ ó fi ṣe sánmà lọ́jọ̀ọ́ fasorot fi ahasana na khaliki àwọn tọ́lọ́wọ́n bá fi ṣe sánmà lọ́jọ́ yìí tó fi ṣe sánmà lọ́ṣọ́ yìí gẹ́gẹ́ bí àwọn ìràwọ̀ gẹ́gẹ́ bí oòrùn gẹ́gẹ́ bí òṣùpá yìí ọ̀pá wàá sọ sánmà yìí di ahasana na khaliki iná ìkànnù àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá tó rẹwà dáadáa tó dáa jùlọ wàá kàmàlì sóòrọ̀tì ọlọ́wọ́n bá jẹ́ kí dídá tí ọlọ́run bá dá sánmà yìí ó ṣe é ní àwòrán tó pé wàá bá ajé ṣàkàlẹ̀ sánmà yìí tẹ́ ẹ bá wò ó abahaj ṣàkàlẹ̀ ìrísí rẹ̀ ó dùn ún wò ó dùn ún rí ó jẹ́ ní tí máa dùn mọ́ ojú láti wò ó jẹ́ ní tí máa ṣe ojú lóyìn àzìyí fàáìdẹ́t eléyìí ni àǹfààní tá a rí lára dídá tó lọ́wọ́ bá dá sánmà. wal fàáìdẹ́tù thaniya àǹfààní ẹlẹ́ẹ̀kejì annahu onípẹ́dájúdájú ọlọ́wọ́n ọba azza wa jalla ja'ala al-masabiha bá ṣe àwọn àtùpà tí í ṣe àwọn ìràwọ̀ ó ṣe wọ́n ní rojuman òkúta iná tá a máa jùlù lè ṣàyà díìnì àwọn ìlẹ̀ṣù àlìjẹ̀nù ẹlẹ́dìínà ìsẹ̀rẹ̀ ọ̀yùnà sẹ́mẹ̀ àwọn tí máa lọ jí ọ̀rọ̀ gbọ́ nínú sẹ́mà wẹ̀rẹ̀ ìdẹ̀lẹ́hùn fìlà àkìrẹ̀ ọlọ́run ti wá pèsè kalẹ̀ fún wọn lóhùn àlèkìyàwó máa. ó ti pèsè rẹ̀ kalẹ̀ fún wọn lóhùn àlèkìyà wọn. ba'da al-ihraq fi dunya lẹ́yìn ìgbà tá a bá ti jó wọn níná láyé ń bí tá a dáná sun wọn nípa jíju jíju àwọn ìràwọ̀ àwọn òkúta iná yìí tá a jù lù wọ́n tá a sun wọ́n ná láyé yìí fi láyé ń bí a kọ́kọ́ jẹ wọ́n níyà àtayé náà nípa dídáná sun wọ́n nípa jíjùlù wọ́n àwọn òkúta iná. lẹ́yìn táyé yìí ọlọ́run ti wá pèsè kalẹ̀ fún wọn ó ti ṣe é ládéhùn fáwọn àlìjẹ̀nú tí lọ jí ọ̀rọ̀ ọgbẹ́ yìí pé lọ́wọ́n àlìkìyà ọmọ azaba sa'ir ìyá iná eléjò fòfò iná náà eléjò fòfò bẹ̀ láàkó wọn sí inú ajónirun iná ọlọ́run ibẹ̀ láà da àwọn àlìjẹ̀nú wọ̀nyí sí. wàá ìdán àti pé bákan náà àádálẹ̀ kò fàárì àádálẹ̀ kò fàárì lọ́wọ́n bá ti pèsè kalẹ̀ fún àwọn olùkọ́tọ̀ lọ́hùn àádálẹ̀ kò fàárì lọ́wọ́n bá ti pèsè kalẹ̀ fún àwọn olùkọ́tọ̀ lọ́hùn. bani àádẹ́mà nínú àwọn ọmọ ànábì àádẹ́mà aleyhi salatu wa salam ìyá iná jahannama torí pé àwọn tá a wòye olùkọ́ tọ́lọ́wọ́n ọba ni wọ́n a ṣe wọ́n ní nafsulẹ̀ azabi ẹ̀dá tá a dá tá a fẹ́ jẹ níyà látara pé oníṣẹ́ ibi la fi wọ́n dá aláìgbàgbọ́ la fi wọ́n dá torí ìyà la fi dá àwọn tá a wòye torí wọn la ṣe dá ìyà torí iná la ṣe dá wọn torí wọn la ṣe dá iná. سبحانك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم